ǹjẹ́ mo kí wa kú dédé àkókò yìí níbikíbi tẹ́ bá ti ní orí ọ̀fẹ́ àti àǹfààní láti máa gbóhùn mi èyí ni lórí ìkànnì tí a wà yìí orúkọ mi ò yí padà o ìwé náà ń bọ̀dá délé láti iléeṣẹ́ ìrìnàṣẹ́ Christ Discipleship Ministry International ìyẹn mọ lọ́hùn mo tó kí a kú dédé àkókò yìí a kú bí ìlú ṣe rí àsìkò tí ọlùdí àpàpàǹdodo tá a gbà yìí èyí ni ọlọ́dẹ kòró ah kan wọ́n bá tiẹ̀ tún dà pé wọ́n á ní kofi náírà àbí nǹkan èèyàn <laughs> láti mọ̀ tí ń jẹ́ kofi àwọn ọmọ Ghana la mọ̀ tí ń jẹ́ kofi ó sádà àbí nǹkan báyìí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run orúkọ Jésù tí ètàn lẹ̀ kò ní kàn á torí bẹ́ẹ̀ ti sọ nípasẹ̀ pé búburú kankan yóò ṣubú lùwà bẹ́ẹ̀ ni àrùn kárùn kankan yóò súnmọ́ àgọ́ wa <clears throat> orúkọ Jésù à ní bá wọn nípinnu kofi o hmm. ẹ̀yin ọmọ Ọlọ́run ìdánilẹ́kọ̀ọ́ tá a fẹ́ bẹ̀rẹ̀ wọn dá pé àkọlé rẹ̀ ní ìlọ́rọ̀ kí gan ni lọ́rọ̀ gan kí gan lọ́rọ̀ kí n bíbélì sọ ń pọ̀ ọ̀rọ̀ tó tiẹ̀ wá dá kọ́mọ Ọlọ́run gan tiẹ̀ wá kójọ lọ́rọ̀ àbí ẹjẹ́ àpòbá ṣe ǹjẹ́ ìfẹ́ Ọlọ́run ni kí ọmọ Ọlọ́run lọ́rọ̀ hmm. Mo rántí ìgbà wa ní kékeré. Ìkan nínú àwọn bàbá wa kan, bàbá eh, Túnbọ̀sún Ọládàpọ̀, bàbá odídẹrẹ́. Eh, eh, wọ́n ṣe fọ́nrán kan nígbà wa ní kékeré, àwa mo wá gbọ́ nígbà náà. Wọ́n <clears throat> "N tá mọ̀ la mọ̀, n tá mọ̀ la mọ̀. Ẹni tí, ẹni tó lówó lọ́wọ́ ò lè sìngbà." <laughs> Ǹjẹ́ mọ̀ pé <laughs> Eh, àwọn ọ̀rọ̀ àwọn àkànlò èdè kan wà àwọn Yorùbá dáadáa kan wà tó jẹ́ pé béèyàn bá sọ létí àwọn ọmọ àwọn ọmọ ayé òde òní yóò sì dàbí ìgbà téèyàn bá ń pọ̀fọ̀ wọ́n lè mọ̀ ní à bòdà délé páìtọ̀ mọ̀ níyìn páìtọ̀ mọ̀ níyìn ẹ mọ̀ ń pọ̀fọ̀ ẹ mọ̀ ń pọ̀fọ̀ irọ́ sì ni à pọ̀fọ̀ Yorùbá là ń sọ <laughs> eh, eh, èyí ni pé ẹni tí ò bá lówó lọ́kàn kò sí tí ò ní ṣàìṣe àwọn ní ń tá àmọ́ lámọ̀ ń tá àmọ́ láàmọ́ ẹni tí ń pọ̀ ẹni tí tí ń sin gbòò lò lọ́ni èyí ni pé lọ́nà àtijẹ ọ̀nà àtimú kò mọ̀ sí téèyàn ìmọ̀ fẹ́ dánwò ní kò mọ̀ sí téèyàn lè mọ̀ fẹ́ ṣe ní ìgbìyànjú ntọ́mọlúwàbí ibi kéèyàn ti rọ́wọ́ mú lẹ́nu ni mo mọ̀ sí sẹ́rí tẹ́ bá dé àárín ìjà àwọn ọjà ńlá ńlá ńlá ńlá àwọn tàwọn ọjà kéréje kéré bẹ́ẹ̀ bá dá àárín ìjà bẹ́ẹ̀ bá kan ẹlòmíì báyìí tẹ́ bá sí ẹrù mọ́rí yóò di gidigidigidigidigidi kì í mọ̀ sí àwọn tí ń lọ ọmọlanke àwọn míì báyìí wọn ò sí mọ́rí ni láì lọ́mọlanke láì nìkan àwọn ọlọ́mọlanke gan tó wá rọrùn ni tẹ́ bá rí lómi tí bá ń ti ọmọlanke gbọ́ àgbo àgbo àgbo àgbo àgbo àgbo àgbo ẹ bá ti ń gbọ́ bẹ́ẹ̀ bá ti sún báyìí yóò kọlù yẹn dànù ni àfi bígbọ <laughs> bígbọ ọkọ bá kọlù yẹn náà ni ìgbìyànjú náà ni lọ́nà àti rí nǹkan ti bẹ̀nu náà ni lọ́nà àti rí owó náà ni àmọ́ ìjẹ́fẹ́ ọlọ́run wá ni kí èèyàn máa jìyà báwọn kéèyàn tó lò lọ kì í mọ̀ sí fi ọlọ́run kì í mọ̀ sí fi ọlọ́run kí gẹ́gẹ́ bíbélì sọ ń pa àlọ́rọ̀ náà ẹ wò báyìí nísìn ẹ já ti bí ìwò Bá bá wo inú ìwé ìbẹ̀rẹ̀ tí í ṣe ìwé Genesis, ẹ o. Ẹja, ẹja, ẹja, ẹja bẹ̀rẹ̀ láti orí kejì. Ẹ̀yin náà mọ̀ sí ti yín lé o. Ẹ̀kẹ́ mi mọ̀ sọ pé tí má ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́, màá ti ń ṣí bíbélì báyìí. Ẹ̀yin náà mọ̀ sí ti yín. Kí wọ́n bá mọ̀, kí wọ́n bá mọ̀ rújúmọ̀ ni. Kó má di pé inú bíbélì ti bọ̀dà délé ni. Hmm, irọ́. Irọ́ kò rí bá wọn. Ìwé Genesis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 níbí o ọlọ́run ti dá gbogbo nǹkan tán gbogbo nǹkan tán èèyàn ó jẹ àti tí ó jẹ lọ́lọ́run ti dá kó tó di pé ó mọ̀ ǹjẹ́ mọ̀ pé kí nǹkan wọn mọ̀ kó mọ̀ dúró báwọn irọ́ ni kò dúró báwọn kìí ṣe pé gbà kìí ṣe pé orí ádámù ló ti bẹ̀rẹ̀ ló ti parí irọ́ títí láì ni o bọ́dá délébò lẹ́sìn ọ̀ ẹ ṣàkíyèsí pé ẹ kàn lè rí ewédú láàrin ibìkan tí ó kàn ṣàdédé lálẹ́ wò <laughs> ara àpèsè ọlọ́mọ ni ẹ̀yin lè mú ẹ lè mú èso mọ́ngòrò tán kẹ́ ẹ ju kóró rẹ̀ kẹ́ ẹ ju kẹ́ ẹ ju ní àbí kẹ́ ẹ lọ́ọ́ dorí àtàn yóò sì wù mbẹ́ àpò ọgbà àwọn nǹkan mi yóò kàn sá wù tẹ́ẹ̀ ní mo bó ẹ ẹ àmọ̀ ah, ta ló agbin ẹ kínní ta ló agbin èso èso ẹ ntìmọ́ ẹ ntí sọ nísìnyí ó lè dájà lẹ́bàá tẹ <laughs> tẹ ẹlòmíì gbọ́ Yorùbá débẹ̀ èso ti mọ̀ tòmáàtì mọ̀ ni tòmáàtì nu èyí ni pé àwọn kan mí ò kàn lálẹ́ wù èyàn ò ní mọ bó ti wù ǹjẹ́ màá pa ara àpèsè Ọlọ́run ni ara àpèsè Ọlọ́run ni ó ló jẹ́ pé torí ẹnìkan ló ṣe wù ú bẹ̀ báwọn èyí ni pé kọ́lọ́n tó dáàyàn báyìí gbogbo ohun tí ó jẹ ohun tí ó jẹ ohun tí ó lò Ọlọ́run ti pèsè rẹ̀ lẹ̀ hmm. ǹjẹ́ mọ̀ pé

kì í ṣe pé bóyá wọ́n rí iye irọ́ ń ti ń bẹ wọ́n ṣàwárí ẹ̀ ni àkàìmọye nǹkan àkàìmọye olúwa ọlọ́run lódùmarè kò sọ́ba bí rẹ láéláé àkàìmọye nǹkan tí ń bẹ nínú ilẹ̀ kódà lára ń tà ń lò gan àkàìmọye nǹkan tó pé a tún lè fi ṣe ǹjẹ́ jẹ́ mọ̀ pé gbogbo àwọn pàǹtí àwọn bébà àtàwọn ọ̀rá àwọn agolo mílíkì gbogbo ẹ̀ nǹkan nǹkan tá a rí bí ìdọ̀tí bá dáhùn pé àwọn kan tún <laughs> wọ́n tún ń tún dowó ń bẹ̀ àwọn omi inú ike tá a mu ike rẹ̀ ǹjẹ́ àpé ó tún ń dowó báyìí ń dowó èyí ni pé ìmọ̀ ìjìnlẹ̀ ń tẹ̀ ẹ̀yìn ń tẹ̀ wájú ni gbogbo nǹkan kẹ́ẹ̀sì mọ́ gbogbo nǹkan táwọn èèyàn mọ̀ o tán ń ṣàwárí tán ń ṣàwárí yìí o ń ti ń bẹ lẹ̀ ń ti ń bẹ ń ti ètò ọlọ́ọ̀lẹ̀ ẹ̀ ó rí ju abá tó ronú báyìí tábà tó ṣe làákàyè ká tó wò pé ah nǹkan báyìí a tún lè máa fi nǹkan báyìí ṣe nǹkan báyìí ẹ ò ìjọ náà látò máa mọ̀ sí èyí ni pé ìpèsè ọlọ́run ó ti wà nílẹ̀ tipẹ́tipẹ́tipẹ́tipẹ́tipẹ́tipẹ́ ó ti wà kò sì dáwọ́ dúró kò dáwọ́ dúró ẹ wá máa wò ó inú ìwé Genesis náà ni o inú ìwé ẹja padà bẹ́ẹ̀ orí kejì ẹja bẹ́ẹ̀ láti ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún hmm, ìwé Genesis orí kejì ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún ó ní olúwa ọlọ́run sì mú ọkùnrin náà ó sì fi sínú ọgbà édẹ́nì láti máa ró àti láti máa sọ olúwa ọlọ́run sì fi àṣẹ fún ọkùnrin náà pé nínú gbogbo igi ọgbà nì ni kí ìwọ kí ó máa jẹ ó ní nínú gbogbo rẹ̀ ṣe é ráyé báyọ̀ nísìn ǹjẹ́ ẹ mọ̀ pé gbogbo àwọn tí à ń rí àti àwọn tí ń gọ̀kadà ni o bẹ́ẹ̀ bá rí ẹlòmíì báyìí nísìn lára àwọn ọlọ́kadà èmi á máa fọ̀rọ̀ wọ́n lẹ́nu wò ń gbà mí àwa mọ̀ mọ́ gọ̀kadà a mọ̀ gun ọ̀kadà a mọ̀ gun márúwá a mọ̀ gun míkírà ìbàdàn làwà ní ti à ń bì àwa a mọ̀ gun míkírà a mọ̀ gun tasí gbogbo ẹ̀ là mọ̀ gùn tíà èmi a mọ̀ fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò pàápàá jùlọ àwọn ọlọ́kadà tẹ́ bá wò ta ẹ rí i pé ọ̀kadà ó ti á pọ̀ lọ jáǹtì rẹ́rẹ́ báyìí ó pọ̀ ju ọ̀kadà pọ̀ ju ọkọ̀ lọ kí ló sì fa òjú pé ara gbìyànjú àti rí nǹkan ti bẹ̀nu náà ni ara gbìyànjú àti jéèyàn náà ni. mo wá ṣàkíyèsí pé púpọ̀ nínú àwọn ọlọ́kadà ǹjẹ́ mọ̀ pé ìmí ìjà ó lọ léèwé nu wọn tó kàwé dáadáa ìmí ìjáde fásitì nu wọn ìmí ìjáde poli èwo ń poli ilé ẹ̀kọ́ gbogbo ń ṣe ni. wọ́n jáde dáadáa torí wọ́n pé sásá àmọ́ ń gbòó di pé wọ́n jáde tán rìṣẹ́ ṣe wọ́n sì lọ́wọ́ tó dilẹ̀ lè sùn bẹ́ẹ̀ wò kí wọ́n bàdé pé wọ́n mọ òwúwàkiwà náà ni o náà dé lọ́kadà ọ̀sán gan-an ara ìgbìyànjú kan náà nu ara ìgbìyànjú kan náà nu ẹ àwọn tí mo ṣàmẹ́nubà ọ̀rọ̀ wọn lẹ́ẹ̀kan pé mẹ́ẹ̀ bá kàn wọ́n nú ọjà pé àwọn tí ń ṣalábàárù ìgbìyànjú kan náà nù ìgbìyànjú kan náà nù hmm? wọ́n ní ọlọ́run bẹ ni kú fi pa gílítì ọlọ́run ò kọ̀ gbìyànjú ní gbalákànlá ẹwà gílítì bó ṣe pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ yóò padà kú náà ni ká lè mọ̀ pé ọlọ́run oníkú ṣe é pagé létí ọlọ́run kò gbìyànjú ní gbalákànlá bẹ́ẹ̀ bá mú alákànlọ́ bẹ́ẹ̀ bá mú alákànlọ́ bí ò ti yẹ iye bá ti ń jà rabúrabúrabúrabú hmm. ṣe rí ẹmu gárẹ bó bá gányàn báyìí ah, ayé ń lò à ń tọ̀ wọ́n ti gbà wà kéke ah, táàmù dẹ́sẹ̀ alákàn kí táàmù owó kókó gánà kí èmi àti àwọn ọ̀rẹ́ mi ó tẹ̀ tọ́rẹ̀ mi kàn báyìí ayọ̀dèjì bélò òun náà ti di ìránṣẹ́ Ọlọ́run nísìn àmọ́ mọ́lákàn kì í mo rántí ìjọ kan tá a dẹ́sẹ̀ alákànkàn a sì mú jáde o dáadáa o káfọ́ alákàn lẹ̀ jẹ́jẹ́ ká ti rárá fílẹ̀ sínú kíta tí mo bá dé alákàn yìí mọ̀ tóbi ẹ wo gàrẹ́ gbòǹgbò ǹjẹ́ ká tún mú báyìí bó ṣe gan lọ́rùn tó ló bá pẹ́ mu gamọ́ ń lọ́wọ́ lẹ́jáde ṣara àṣúrù àmúnìkan dé ẹkún nìkan ní ìlé sùn mo mú mọ́ra àwù àti gbọ́ àdúrù mi <laughs> láàrin àwọn ọ̀rẹ́ mi. èyí ni pé kí tiẹ̀ ló súnmọ́ débi ọ̀rọ̀ alákànnà ọlọ́run kò gbìyànjú ní gba alákànlá bí ẹ bá ti ibi alákàn bá ti ń jàdá buraburabu òun náà ni kẹ́ ẹ mọ̀ wo ìgbìyànjú kan làwọn náà ti ń ṣe o àtẹni tó kàwé tí tí tí ń wa míkírà àtẹni kàwé tí í ṣe alábàárù àtẹni kàwé tí gun ọ̀kadà kí ìgbìyànjú ni ah bẹ bá Ọlọ́run tẹ bá kan àwọn ìyá lọ́jà náà báyìí ẹ bá kàn mí inú wọn tẹ bá ẹlòmíì ti yọ tán bẹ́ẹ̀ ẹlòmíì ti yọ tán bẹ́ẹ̀ látàrí kínẹsì ni látàrí owó tán gbà ni o àwọn owó mọ̀dámọ̀dá tán máa ń gbà ni o bóyá bóyá ọ̀sán ọjọ́ náà náà dàwó padà ó lè jẹ́ owó kọ̀ọ̀la ni tán sì ti ẹlòmíì lè mọ̀ ti rè pín nínú owó tí ó dá padà ẹlòmíì àmọ́ sì kọjá o lè gba ọ̀nà bíi méjì o lè gbọ̀nà bíi mẹ́ta bá a bá sì wò dáadáa ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé torí kọ́mọ ẹlòmíì lè kàwé ni o ẹlòmíì ó lọ́mọ ní ilé ẹ̀kọ́ fásitì ìmíì lọ́mọ ní poli onírúurú ọ̀nà wọ́n máa sáré ṣe kìràkìtàkìràkìtàkìtà ìgbìyànjú náà ni o ṣé ìfẹ́ Ọlọ́run gan wa ni ìfẹ́ Ọlọ́run mọ̀ kọ́ ìfẹ́ Ọlọ́run kọ́ ọ̀ bọ̀dà délé bò kílẹ̀tì nǹkan ṣe wá ń ṣẹlẹ̀ báyìí ibi ẹ̀ ti mọ̀ pé fi ọlọ́run kọ́ yìí àní tẹ́ bá wò báyìí ń bọ̀ ọlọ́run dá gbogbo ilé ayé yìí ẹ́ ó dá gbogbo ilé ayé yìí ẹ̀ẹ̀kan náà lọ́lọ́run dá kíkọ́ lọ́run dá díẹ̀díẹ̀ ẹ̀ẹ̀kan náà lọ́lọ́run dá gbogbo ilé ayé yìí ó wá bẹ̀rẹ̀ pẹ̀lẹ́ èèyàn méjì ó wá fi hàn nú ọgbà kan gbogbo tán sì máa jẹ títí láéláé ń sì wọ́n ń bẹ nú ọgbà ǹjẹ́ á sì dánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀ǹjọ́ kan á sì dánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀ǹjọ́ kan kì í máa ṣèfẹ́ ọlọ́run ìfẹ́ ọlọ́run mọ̀kọ́ ni kéèyàn mọ̀ mọ́ kù ọ sí o aṣáàdùkọ́ lọ́wọ́ ọlọ́run èyí ni pé gbogbo ohun tí èèyàn ó jẹ àti tí ó jẹ pátápátápátá báyìí ọlọ́run ti kọ́kọ́ ṣètò rẹ̀ lẹ̀ ìyá rẹ ti ní pé ìfẹ́ ọlọ́run kọ́hún ìfẹ́ ọlọ́run kọ́hún àti ti bi ti àtàrà ádámù àti bi bẹ̀rẹ̀ ìjẹ́jẹ́ mọ̀ pé bí a ráwọn tí ń ṣègbìyànjú bẹ́ẹ̀ lára àwọn kọlọ̀ràn sí kan bẹ́ẹ̀ lálámọ àwọn àwọn oníwà jákujàku kan àwọn alọ́nilọ́wọ́gbà àwọn alọ́kọ́lóhùnkígbe ẹ ìwà abú ni àbẹ́rẹ́ àyè báyìí ní táwọn kan tán ń ṣe kìràkìtà tán ń dààmú tán ń là tán kàn gùn ah bẹ́ẹ̀ bá kẹlòmíì bí wọ́n bá ti ń kún dẹ́kì báyìí ẹ obìnrin bìnrin tó bá à tó tó tá a bá rí obìnrin míì bí ó ti ń takọ́ <laughs> ọkùnrin lẹ́ẹ̀pẹ́ táwọn ibi tán ti ń ṣègbìyànjú ibẹ̀ làwọn kan ti dúró dùn pé gbogbo eh, gbogbo táwọn ẹ̀yìn ṣe o ká wá máa fún àwọn lọ́fẹ̀ẹ́ káwọn wá máa kórè wọn àbẹ́ẹ̀ mọ rí nǹkan báwọn àwọn ajínasẹ̀ tí ń jẹun tí ń jẹun ajígbọ́n ni ọlẹ́ ò mọ̀ra ayé wa o ọlẹ́ ò mọ̀ra ayé wa o ǹjẹ́ mọ̀ pọ́lọ́ nǹkan kó ìra kéèyàn yọ̀lẹ̀ láyé mo tún lè tún sọ àlọ́ lọ́run olólùmarè bàbá wa ó kórìíra kéèyàn yọ̀lẹ̀ láyé bọ̀dà délé bó lẹ́tì fi délẹ̀ ọ̀hún tún rè inú ìwé Genesis náà níṣẹ́ ìwé Genesis orí kejì ni ẹja bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kẹrìndínlógún ẹja bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kẹrìndínlógún ó ní àti orúkọ ó ní olúwa ọlọ́run sì mú ọkùnrin náà ó sì fi sínú ọgbà Édẹ́nì láti máa ró àti láti máa ṣọ́ èyí ni pé nígbà tí ọlọ́run dá Ádámù kò tí ì dá Éfà ní ẹsẹ̀ kejì yìí o ní àárín ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún orí orí kejì ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún ọlọ́run e, kì í dẹ́yé e fàǹgbà náà ádámù nìkan ló dá ǹjẹ́ mọ̀ pé gbogbo ohun tádámù ó jẹ kò nílò kó ṣiṣẹ́ kó tó jẹun síbẹ̀ ọlọ́run sì tún sọ pé inú ibi tó wá wà yìí ó mọ dírẹ́sì rẹ̀ dírẹ́sì yóò mọ tún yóò mọ roko bẹ̀ èyí pé ọlọ́run fẹ́ kéèyàn ní akíkanjú ó kórìíra ọ̀lẹ láyé ọ̀lẹ ò ráyé wà ọ̀lẹ ò ráyé wà ní àkébí a ti gbé rí àwọn ọ̀lẹ hun a tún rí àwọn a tún rí àwọn ọ̀lẹ kan ǹjẹ́ mọ̀ pé kì í tún ṣe ẹni tí ò bá rí owó tí ò lówó lápò tí ò lówó ń pamọ́ tí ò rọ́wọ́ tì bẹnu ní àpá àwọn àwọn èèyàn gan kọ́ ló lò sí <laughs> àwọn gan kọ́ ló lò sí wọn èso lò sí wọn kàn ló lónìí à bọ̀dà délé àwọn owó alólùsì àwọn rèé ẹ má ti jẹ́ pé níbi ìròrí rẹ̀ lọ́hùn nínú orí rẹ̀ níbi èrò rẹ̀ tẹ́ẹ̀bà gbàgbé ẹ̀rí kí mo ṣàlàyé fún anjo ni pé ta lè yàn èèyàn jẹ́ ohun ẹlẹ́mìí ení ẹlẹ́ẹ̀kejì ń gbé inú àgọ́ kan èyí ni ara wa ìkẹta wa ni pé ó níbi èrò kan títí ronú ẹ má ti jẹ́ pé níbi èrò rẹ̀ lọ́hùn nínú ọkàn rẹ̀ lọ́hùn níbi èrò rẹ̀ nínú orí rẹ̀ tó bá ti jẹ́ pé ó ti rúra rẹ̀ pípẹ́ kò lè dáa fóun mọ́ ẹ wo lòsì gan-an nù àwọn yìnyín gangan ló lòsì àwọn tó ti rúra wọn pin pé kò lè dáa fáwọn jù báyìí lọ kò tiẹ̀ lè dáa fáwọn rárá àwọn àwọn ò lè àwọn àwọn tó jẹ́ pé wọ́n dúró nìdúró kán ṣàmọ́ gbà ń gbogbo ọjọ́ ayé wọn ni kán mọ́ gbà kán mọ́ káwọn èèyàn mọ́ fún wọn kán mọ́ tọrọ <laughs> àwọn olùsí gangan nù kẹ́sì mọ́ wò ó ẹ́mbásì ń tọrọ nǹkan àwọn àwọn eléèbò wọn pòwe kan wọ́n ní ẹni tí bá ń fún ni yóò mọ̀ nísì ni ẹni tí bá ń tọrọ yóò mọ̀ tòsí sí ni àwọn àgbà náà bọ̀ wọ́n ní òkè òkè báyìí lọ́wọ́ afúnni gbé àgbègbè tí ó bá fún yàn ní ọwọ́ rẹ̀ ni ó wà lókè ẹni tí ó gbà yóò wà sálẹ̀ ni ṣàdẹ́pọ̀ ó papọ̀ báwọn kò tà sí ara wọn ẹ bá ti dúró dúró pé òun ò mọ gbà gbogbo ọjọ́ ayé òun ni tó ti rò pé àfi káwọn èèyàn á mọ fún òun ní nǹkan tí ò tiẹ̀ wò pé èèyàn máa ń ṣiṣẹ́ rówó ni tí ò tiẹ̀ ní lọ́kàn pé èèyàn tiẹ̀ kóun tiẹ̀ wá gbìyànjú kan sí kó náà fi lé lówó àwọn gangan ló lò sí i àwọn gangan ló lò sí àwọn àwọn náà tòṣì jù láyé àwọn ẹ mọ gbogbo àwọn tẹ́bárẹ́ lómi tí ò lò lọ ti ń fẹsẹ̀ rìn àbẹ́yìn tí ò láṣọ lọ́rùn àbẹ́yìn tí ò rò ń jẹjẹ kánú àbẹ́yìn tí tó jẹ gbèsè káàkiri wọ́n ìmọ̀ gíga àwọn yún gan kọ́ ló lò sí ẹni tó bá ti rora rẹ̀ pin tó jẹ́ pé nínú òròrí rẹ̀ lọ́hùn àníṣẹ́ níbi èrò rẹ̀ nínú ọkàn rẹ̀ lọ́hùn tí ò rẹ̀ bí ẹni tí yóò dáa fún lọ́jọ́ kan tó ti rò pé à bí èsì máa rí lọ fóun rè àwọn ìyún gangan ló lò sí àwọn ìyún gangan ló lò sí sí ọ ọkùnrin kùn ẹ bá rọkùnrin míì báyìí yóò máa dán bọ̀rọ̀bọ̀rọ̀ ní ó rí rúgùdù bí ọba àdán kọkùnrin mọ̀ nìsan ẹyọ kan là báyìí àìrọ́ irọ́ ọlẹ́nu ẹ ti dán an mọ̀ àwọn ọ̀lẹ́ àfàjò kí ni ọkùnrin bá tọkùnrin bá tọkùnrin kódà kó mọ ṣiṣẹ́ nínú ọ́fíìsì ẹ ṣàṣì rápẹrẹ pé ẹ ọkùnrin rè lára rẹ̀ àmọ́ àwọn aráabí ọ̀lẹ náà ni ọ̀lẹ lẹ́ẹ̀dẹ̀lé rẹ̀ ní aago mẹ́jọ àárọ̀ tẹ́ẹ̀bà ńlé tí ó mọ̀ ọ́ sùn láago mẹ́jọ láìsẹ̀ tó ṣe ǹjẹ́ mọ̀ pé ìròrí ọ̀lẹ ó mọ̀ wà nú àwọn nǹkan àwọn àwọn àwọn ìgbékalẹ̀ ètò ọjọ́ míì fún àpẹẹrẹ báyìí nìsín wọ́n lè ní àwọn ọjọ́ kan wà wọ́n lè ní ẹ ìṣòro ológójì ọjọ́ ẹlòmíì mọ̀ sọ á sì rí inú wọn náà pé wọn ò pa kankan jẹ́ ńbẹ̀ ìṣòro ológójì ọjọ́ ṣòro ò ní sẹ́ni ó ò lọ bí sẹ́ni ibẹ̀ ńkọ́ là ń lò dé ọ̀lẹ ọ̀lẹ ọlọ́run kó ìrọ̀ ọ̀lẹ láyé yìí <clears throat> ọlọ́run kó ah ọlọ kódà ẹ̀gbọ́n tí bẹ́ẹ̀lì sọ ni ó ní ẹni tí ò bá ṣiṣẹ́ ó ní òye ó jẹun ẹ òwe ẹrí pọlọ ẹrí ẹrí pọlọ nǹkan kò rí rọlẹ <laughs> Ọlọ́run ò fojú rẹ wọlẹ kò fojú rẹ wọlẹ ẹ má ti yọlẹ ó ti rò pé kò lè dáa fóun mọ nu sẹrí ẹ má ti rò pé kò lè dáa fóun mọ tí ò ní àfojúsùn pé tí má ṣègbìyànjú báyìí yóò sì dáa fún mi níjọ́ kan kò lè àwọn ṣe ráwọn èèyàn bá wọn àwọn gangan ló lò sí ó lò sí ní hàn bọ̀dà délé sẹ̀ sí pé ẹ̀yìn ò sí pé ẹ gbàgbọ́ àbí ohun tí wọ́n á rí ǹjẹ́ mọ̀ pé irú àwọn irúfẹ́ àwọn èèyàn báwọn ni wọ́n á dàgbà dàgbà dàgbà dàgbà tá tí irú wọn bá dàgbà àwọn ni máa ń rí ẹni tí bá ń lọ́nu ọkọ̀ ayọ́kẹ́lẹ́ wọ́n gbọ́ kí ni o wọ́n sọ oògùn owó ní oògùn owó ló ṣe ẹ̀rí bó ti rí ẹgbẹ́gbẹ́gbẹ́gbẹ́ àwọn náà máa ń kanra kì kẹ́ ẹ̀ sì máa wò ó kẹ́ ẹ̀ máa wò ó àwọn olùsíhun bọ̀dà délé àwọn wo ló lò sí alẹ́ ní tí bá ti rora rẹ̀ pin nínú orí rẹ̀ nínú ọkàn rẹ̀ lọ́rùn níbi èrò rẹ̀ tó bá ti rora ẹ̀ pin pé kò lè dáa fóun mọ́ tó ń dòdò kan mọ́ fún òun kó mọ́ gbà kó mọ́ gbà ẹ o àwọn èèyàn gangan ló lò sí àpérù wọn náà rẹ̀ ti ń lọ nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ bóyá ń lọ ibiṣẹ́ láàárọ̀ ni àbí ń bọ̀ láti ibiṣẹ́ lé ní ẹnikẹ́ni ẹ amọ̀rú wọn ẹ woru ẹ woru ẹ woru ọmọ yìí ẹ woru ọmọ yìí ọmọ èkélé lẹ́yìn jùlọ gan ẹ rí bó ti rí nínú ọkọ̀ àjọkẹ́lẹ́ báyìí ó ló ní ó ló ní bó ti wà ó so oògùn owó ni bóyá náà ti ń ṣe yáwúyáwú bẹ́ẹ̀ a sì ráwọn tó jẹ́ pé wọ́n à ṣe yáwúyáwú wọ́n à ṣe kọjá àyè wọ́n sì ṣògùn owó wọ́n sì ní owó bẹ́ẹ̀ ni wọ́n ní owó bọ̀dá délébò ló ti jẹ́ wọ́n ṣiṣẹ́ débẹ̀ ni dáadáa òun ẹ mọ̀ wò ó ẹ mọ̀ wọlé àfàjọ ẹ mọ̀ wò ó ẹ mọ̀ wò ó ẹ mọ̀ wò ó ẹ tó yẹ pé nínú níbi èrò rẹ̀ nínú ọkàn rẹ̀ lọ́hùn tó ti tò sí mbẹ̀ òun rè báyìí wọ́n ní ó lọ iléèwé kò lọ iléèwé wọ́n ní ó lọ kọ́ṣẹ́ kò kọ́ṣẹ́ ṣe é ráyé báyìí nísìnyí kò kọ́ṣẹ́ kò kàwé bó ní o ti rọ́nà kò lè sí kò lè kankan ló gbé dání báyìí tọ́lọ̀ bùkún ta bá ń gbàdúrà pé ẹ God bless you God bless you nǹkan lọ́lọ́run ó nǹkan ni yóò ẹ pé pé ẹ yóò dáa fún yín ẹ ọlọ́run bùkún yín ọlọ́run irọ́ irọ́ ọlọ́run lọ́lọ́run ó bùkún ẹ o ihun tó o bá ń ṣe ihun tó ń ṣe lọ́ọ́ báyìí lọ́lọ́run ó bùkún ẹ òun rè báyìí kò kàwé kò kọ́ṣẹ́ yín sì ń rè yín òun náà fẹ́ òun náà fẹ́ ó fẹ́ gun mẹ̀sí ọlọ́yẹ òun náà fẹ́ gun réǹjì òun <laughs> náà fẹ́ gun lẹ́sọ̀ọ̀sì ní kíni ọ̀rọ̀ ẹ̀ pé irú èèyàn báwọn ọ̀rọ̀ rẹ̀ dàbí ọ̀rọ̀ ẹ̀ ń lọ dí ọ̀pẹ ni kò ságilọ́gbẹ́ kòtògòrò ọlọ́fà ó dé di ẹ̀pẹ́ wá gbẹ́nu òkè báyìí ọ̀fẹ́ lẹ mú rú ni irọ́ ó wà nǹkan sí ni ó wà nǹkan sí ni ò wá o ọlé ò mọ̀ra ayé wá o jẹjẹ mọ̀ pé irúfẹ́ èèyàn báwọn ń wa títí títí títí títí títí títí kẹ́sì wò ó wọ́n ní ọwọ́ tó bá báyìí lè o ó ní ibẹ̀ lè onírúurú èrò tí òde yóò ti máa wọnú ọkàn wọn nígbà máa rá àwọn ọmọ inú wọn tí bá ń dáa fún wọn tá máa rá àwọn ọmọ inú wọn tá ń rìn tán yẹn fanda tá rá àwọn ọmọ inú wọn tí ń dán fún wọn ìgbà náà láwọn èròkèrò àmọ́ sọ sí wọn lọ́kàn pé wọn ah, ah, wọ ọmọ yìí wọ́n sì fa fún ah wọ́n mú fóònù dání dẹ́ngbẹ́rẹ́ bí bí bí bí kí n jàgbà ah mo wò fún ah, fóònù ọwọ́ rẹ̀ irúfẹ́ èèyàn báwọn tó máa lọ jẹun ní búkà náà mọ̀ wò hàn náà mọ̀ wò káàkiri náà mọ̀ wò ah mọ̀ wò léyìí mọ̀ wò léyìí ah wàá dúró oúnjẹ tẹ́lẹ̀ ń jẹ ah ah ilé ah, ah ó ti ń jẹ́ mọ̀ lélẹ̀ ah wàá dúró ẹran tẹ́lẹ̀ wà sórí tó wà wájú ẹ ń bá ti yọ̀lẹ́ ẹ má gbàgbé bí a ti ń bá a bọ̀ ẹ ń bá ti rora rẹ̀ pin nínú ibi èrò rẹ̀ èyí ni pé ẹ ń bá ti tòṣì nínú ọkàn rẹ̀ lọ́hùn tí ò ríra rẹ̀ bí ẹni tí ó dáa fún bó ni ti dáa fún yàn nípa ṣíṣe ìgbìyànjú iṣẹ́ kan ni bẹ́ẹ̀ ni ẹni tí ò bá ti ní àfojúsùn tó gúnmọ́ tó dáa nípa ilé ayé nípa béèyàn ti lọ́rọ̀ tí ò bá ti ní tí ó ti wò pé tó dúró nìdúró kán mọ́ fóun ní gbogbo ìgbà tí ò dúndùn pé òun náà òun náà fẹ́ mọ fún yàn tí ò ríra rẹ̀ bí ẹni tí ò dáa fúnjọ kan irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ yóò yọ̀lẹ́ ẹ o à yóò yọ̀lẹ́ àwọn ni mò ń pòwe pé omi táde ó bá mu nìsàn kọjá ẹnu ẹ̀dá à ní kíni akaimo <laughs> akaimo ó dín dín odògó kọjá wájú ẹ bó o bá ti yọ̀lẹ́ èyí ni pé ẹ ń bá ti yọ̀lẹ́ alákọ̀ọ́kọ́ yóò lójú kòkòrò ah, yóò nì yóò nì torí gbogbo nǹkan àwọn tí ń ṣiṣẹ́ gbogbo nǹkan àwọn tí ń ṣègbìyànjú ni ó mọ̀ ọ́ báyìí ni ó mọ̀ ọ́ ranjú mọ́ ẹ o ẹ ń bá ti yọ̀lẹ yóò lójú kòkòrò ẹ ń bá ti yọ̀lẹ yóò ní ìwà inú ni bínú lọ ẹ ń bá ti yọ̀lẹ yóò mọ̀ rèrò kérò bẹ́ẹ̀ ǹjẹ́ jẹ́ mọ̀ pé wọ́n ní ògbólógbòó ọdẹ àgbàṣègùn ní dà kí lẹ́mọ̀ tí ògbólógbò ọ̀lẹ́mọ̀ dà alọ́kọ́ ló ń kígbe ni alọ́kọ́ ló ń kígbe ni nígbà bá kúrò lójú kòkòrò níwọ̀n àdàlọ́kọ́ ló ń kígbe irú wọn náà máa jalè kí irú wọn náà máa fọlé kí irú wọn náà máa sùn pàǹpá di de àwọn tó ti lọ ibiṣẹ́ látàárọ̀ náà lọ sùn pàǹpá dé yẹn lọ́nà bẹ́ẹ̀ ni ń wé pọ̀ lẹ̀ nìyẹn àwọn Yorùbá sì bọ̀ wọ́n níṣẹ́ tó le báyìí lọ́ọ́ lè ó ṣe gbẹ̀yìn lẹ́ẹ̀mọ rí wọn lójú títì ní gbogbo àwọn ibùdókọ̀ bàbá bàbá àlàyé bàbá àgbàlagbà ẹ tẹ̀ mọ́lẹ̀ kẹ́ kọjá bàbá kìíní kan à olúwa mi kìíní kan kankan náà mọ sáré kiri náà mọ sáré kiri lé àwọn tí ń bẹ nínú ọkọ̀ kí náà mọ sàwọn mẹ́sàn-án mẹ́wàá bàbá rere bàbá kẹ́ ṣé yùn gan-an ṣé kódà ṣé kò pọ̀jù kéèyàn wá sẹ́kàn mọ́ ṣe lọ àníṣe tó ṣe lọ lé ó ṣe gbẹ̀yìn ọlọ́run gan ọlọ́run gan kó ìrọ̀lẹ́ ọlọ́run ò fẹ́ kéèyàn kò fẹ́ kéèyàn yọ̀lẹ́ ǹjẹ́ àpè bírú wọn bá ti tọ́ bá ti ń bá lọ báwọn wọn ò jalè wọn ò jalè náà ní irú wọn máa ń padà dẹlẹ̀ ní ògbólógbò ọdẹ àgbà àṣegùn àgbà àṣegùn ní dà ṣe ògbólógbò ọ̀lẹ ó lè ní ó padà jà kányìn wọn padà jalè náà ní ẹ jẹ́ wá já sí ohun tí bíbélì wa sọ̀rọ̀ nínú ìwé Jòhánù ìwé Jòhánù orí kẹwàá ẹsẹ̀ kẹwàá ẹ mọ̀ wo ó ní olè kì í wá bí kò ṣe láti jalè àti láti pa àti láti parun èmi wá kí wọn kí ó lè ní ìyè àní kí wọn kí ó lè ní ní ọ̀pọ̀lọpọ̀ <laughs> ṣẹgbọ́n tí bẹ́ẹ̀lì tún sọ ń pọ̀ olè báyìí ẹ má gbàgbé bí a ti mú o ẹ má ti ẹ àwọn tó yẹ pé níbi ìròrí wọn ibi èrò wọn wọ́n ti ríra wọn bí ẹni tí ò lè dáa fún wọn ríra wọn bíi pé nírì pé ẹni tí ó ṣègbìyànjú tí ó fèéjì kẹta gbọdadélé fèéjì kẹta bíi kéé mọ̀ ṣe kéèyàn ṣoògùn mọ̀ ní fèéjì kẹta tèmi mọ̀ sọ àná kéèyàn wá aṣẹ́ kan gbámú kó mọ̀ ṣe bóyá kó wá aṣẹ́ kan mọ̀ kọ́kọ́ ṣe ná bẹ́ẹ̀ ni ẹni tí ò bá ti lè ṣe irú ìgbìyànjú báwọn tó yẹ pé kò nírú èrò rẹ̀ kò kò kò rí kò ríra rẹ̀ tó yẹ pé ń ríra rẹ̀ bí ẹni tí wọ́n mọ̀ táwọn yóò mọ̀ dáwó fún tán mọ̀ fún nìkan tí yóò mọ̀ tọrọ tán mọ̀ fún irúfẹ́ èèyàn báwọn ni ó yọ̀lẹ̀ ọ̀lẹ ni ẹ má ti yọ̀lẹ̀ yóò lójú kòkòrò yóò mọ̀ jalè tán bá ti bá débi olè kò sọ́gbọ́n rẹ̀ ni ojú kòkòrò ní mọ́ bá wọn débi olè ojú kòkòrò ọ̀kánjúà ní mọ́ fakánmọ́ wùwàkiwà òun wá ní báyìí sìn ó wá ní ìwé Jòhánù orí kẹwàá ẹsẹ̀ kẹwàá ó ní olè kì í wá bí kò ṣe láti jalè àti láti pa àti láti parun kẹmọ o olè kì í wá bí kò ṣe láti jalè èyí ni pé láti kó nǹkan wọn ní nǹkan láti gba nǹkan wọn ní nǹkan láti sọ nǹkan wọn tí èyí ṣe ti wọn ìtàn ṣiṣẹ́ fún rárá láti sọ di tiẹ̀ ìkejì ó ní àti láti pa hmm. ṣé wá rí àti láti pa yìí ẹ̀já àfẹ́ díẹ̀ ẹ̀já àfẹ́ díẹ̀ ǹjẹ́ àǹkọ́ bí kò béèyàn bá ní ọ̀lẹ́nu ẹbí yóò sì súyàn yóò sì súyàn kódà ayé òsù yín ìfẹ́ mọ bẹ́ẹ̀ ṣe lówó tó láyé yìí bẹ́ẹ̀ bá lọ́lẹ̀ inú ẹbí àbí inú ọmọ ìyá wọn ò sì fàyè sùn torí ẹ̀ẹ̀mẹ́wàá ni bọ̀dá mi mo dé o bọ̀dá mi mo dé o àǹtí mi ẹ̀ ń wélo kàn bẹ̀ wọ̀n àǹtí mi ẹ bá ń wé ìlú kan bẹ́ẹ̀ o bọ́dá mi àwọn ọmọ yín wọ̀ lọ́lẹ̀ <laughs> àwọn ọmọ tẹ́ bá bí àbí o <laughs> ọ̀lẹ́ burúkú ọ̀lẹ́ burúkú gbogbo bùkátà ni ó mọ̀ di ìlú yẹn gbogbo ẹrù ilé ayé ẹ̀ báyìí ẹ̀yìn lẹ́mọ̀ bá gbé kó mọ dá kéèyàn yọ̀lẹ̀ o kó mọ dá kéèyàn yọ̀lẹ̀ o tẹ́ bá ní wọn nú ẹbí tẹ́ bá ti ń ṣe ṣe ń wò wọ́n bóyá yóò sùn yàn yóò sùn yàn ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé bíbélì sọ́nù ìwé jùánù orí kẹwàá ẹsẹ̀ kẹwàá yìí ó ní olè kì í wá bí kò ṣe láti jalè àti láti pa ṣe rí àti láti pa yìí ńgbò bá yá tẹ ẹ ń bá lọ́lẹ̀ nínú ẹbí tó bá lọ́lẹ̀ nínú ọmọ ìyá àbí nínú ọmọ bàbá tí wọ́n ń bá yín tí wọ́n ń bá yín tí wọ́n ń bá yín yóò ẹ ẹ ṣàkíyèsí pé tó ti dé fẹ̀fẹ̀fẹ̀fẹ̀ náà máa wò wọ́n máa wò káàkiri pé ha ibi ló dàbí ààfin ọlọ́lá ibi ló ṣe kinní kan yìí ibi ló ṣe kinní kan yìí ǹjẹ́ ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ náà ti rán níbojì pẹ̀lú irun dúdú látàrí nǹkan àní wọn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni èyí ni pé ọ̀nà bí gbogbo nǹkan yín báyìí tí èyí jẹ́ tiwọn òun náà mọ̀ san ó lè kì í wá bí kò ṣe láti jalè àti láti pa ọ̀nà bẹ́ẹ̀ mi yóò ṣe bọ́ náà mọ́ lé ọ̀nà bẹ́ẹ̀ mi yóò ṣe bọ́ndà mọ̀lẹ́ tó náà ti mọ̀ pé ẹni yìí ebi <tsk> ẹ̀gbọ́n ebi ẹ bùọ̀dá mi ni ebi àǹtí mi ni <tsk> tó bá sì di pé ó bá gbèsè nísìn kò ní burúburú ká máa wọ́n ṣàpín ogún rẹ̀ kò ní burúburú ká máa pín ogún rẹ̀ kò mọ́kàn mi <laughs> ọlé ẹ ń bá ti ń yọlẹ́ yóò jalè ẹ má sì ti ń jalè ó pààyàn kò sọ́gbọ́n ẹ̀ ọ̀lẹ náà ló tìyàn débẹ̀ o ọ̀lẹ náà ló tìyàn débẹ̀ o àìlèṣe gbìyànjú ni o àìlèṣe gbìyànjú ni o èròkérò wà mọ́ wá sínú ọkàn wọn àbí kí n rán àwọn agbanipa sí bọ̀dá mi ni ọkùn ti gbádùn tó náà gbogbo ẹ̀ ní ṣe jìnjìnjìn nù ilé ẹ̀ wọ́n mọ̀ lẹ́fí mọ́ rí ọ̀pọ̀lọpọ̀ olówó o tẹ ẹ jẹ́ pé tẹ ẹ bá ẹ rí pé tẹ ẹ bá ń lọ ọ̀dọ̀ wọn ẹ bá ti ń bọ̀ báyìí àtòkè náà ti wò yín ẹ bá tẹ̀ ti pè pé bóyá ẹ sọ fún àwọn tí ń bẹ lẹ́nu ẹnu ẹnu ẹnu géètì wọn àwọn géètì mọ́nù wọn pé ẹ mo fẹ́ rí bọ̀dá mi ni ẹ̀yin tún ni ẹ tún ti dé ẹ jẹ́ ń wò bóyá wà nílé náà <laughs> ìgbà míì tó bá sun olówó míì ó lè ní ẹ pé n ò sí lé tí lágbájá bá béèrè mi n ò sí lé ẹyìn àwọn olówó mi wà tó yẹ jẹ́ pé tí wọ́n bá ní ẹ wá tí wọ́n bẹ́ẹ̀ báyìí lọ ìrìn ìyálẹ́rìn o kẹ́ ẹ yáwó ọkọ̀ wà ẹ fẹsẹ̀ <laughs> ẹ fẹsẹ̀ rìn padà ní táwọn bá sì sọ pé bóyá àwọn náà bá yín ṣàdéhùn pé ẹ wá ń jọ báyìí lásìkò báyìí àwọn míì bá débi pé wọ́n fún yín ní kinní kan ìwé pélébé kan báyìí wọ́n mọ̀ láì wọlé tán àbá fún ìwé pélébé o ẹ á wọlé kọ́bọ̀ ẹ á kẹ́ ẹ dọ́fẹ́ wọlé wọn ó rú ìgbòde ni <laughs> àwọn olówó mi wà bẹ́ẹ̀ àtọkọ náà ti wò ó ń tì báyìí wọn ìwé ìjẹ́lò mi ò wọlé gbọ́n ẹlẹ́rìí tí mo sì ṣẹ̀ ń jáde ni o mú fú mú fú irú ó ó ó bò ń bọ̀ bọ̀dá mi ṣé ṣe àmọ́ sọ fún yín pé ẹ mọ̀ ìbọ̀dá mi mò ń bọ̀ kí tó wá rí yín ni ní láìṣe alàgàtà ọmọ ìyá ọmọ bàbá irọ́ o ẹ̀yin ń ṣẹlẹ̀ ni pé mo sì wá wà mo ń lọ bí ìpàdé kan báyìí ibi ìpàdé tí mo sì lọ ibẹ̀ nígbà tí ráfù ẹ̀ á ò jẹ́ bá wá nǹkan kó kó kó fi dewọ́ ná ó bá ti sọ fún mi pé ò ń bọ̀ ò wá gbélé yìí ń wèé pọ̀lẹ̀ náà ní ẹ̀bọ̀dá mi á ríra o tẹ́ bá ti dé ẹjẹ́ mọ o á ríra o ètò ń lọ̀nù ǹjẹ́ mọ tọkùnrin dọ́gbọ́n sí kò fi orí wọnú kò fi ó wọnú lé ni èyí ni pé wọ́n mọ wò fẹ́tofẹ́to fẹ́tofẹ́to fẹ́tofẹ́to bí gbogbo nǹkan ó ṣe jẹ́ tiẹ̀ náà mọ̀ wá kì àwọn ọ̀lẹ́nu o àwọn ọ̀lẹ́nu o irú wọn náà máa ń dẹ àwọn alọ́kólóńkígbe sáwọn ẹ̀gbọ́n wọn náà máa ń dẹ àwọn alọ́kólóńkígbe sẹ́ńbárí jájẹ ládùúgbò wọ́n máa ń de àwọn alọ́kọ́ ló ń kígbe sẹ́ńbárí jájẹ nínú nínú ẹbí wọn ẹ̀yìn ọ̀rẹ́ yìí náà wọ́n ó jọ pín gbogbo ẹ̀ náà ni ní tá bá mú bọ̀ wọ́n ó jọ pín náà ni ní tá bá sì fún náà ni ó gbà. nígbà ó bá yá ìjẹ́ àná ó dùn mí woro rẹ̀ wọ́n náà pé ẹ ìjájọ mọ́ ṣe kínní ẹ ìjájọ mọ́ jáde lẹ́kọ̀ọ̀kan ló náà bá dára wọn. kò sọgbọ́n rẹ̀ ni èrò àti pa èrò àti pa ẹni ní tó ní jù hàn lọ láà ní ò mọ wà lọ́kàn ọ̀lẹ ẹ má yọ̀lẹ ah nǹkan burúkú ni nǹkan burúkú ni ọlọ́run sì kórìíra rẹ̀ bẹ́ẹ̀ ni èyí ni pé bíìlì sọ́nà òwe johannu orí kẹwàá ẹsẹ̀ kẹwàá ó ní olè kì í wá bí kò ṣe láti jalè àti láti pa àti láti parun hmm. ẹnì kí mo ti bá débi pé nígbà bá ti wá pọ́ńtì dànù báyìí bí kan pọ́ńtì dànù kí nǹkan àní rẹ̀ jẹ́ tiẹ̀ bí kan pọ́ńtì dànù kí nǹkan àní rẹ̀ jẹ́ tiẹ̀ ni. wọn àbọ̀ tó bá tẹ̀ wá di pé wọ́n á padà ṣàṣeyọrí lórí pípọ́ńtì ó tán o. irú wọn àwọn ọ̀lẹ àwọn ọ̀lẹ àlọ́lẹ̀ àwọn lẹ́ẹ̀mọ̀ rí tọ́mọ kígbe tọ́mọ ranjú wọn tọ́mọ pariwo wọn pé ah ogún ẹ̀gbọ́n àwọn àwọn gbúdọ̀ pín ní àwọn gbúdọ̀ mọ bí ó ṣe jẹ́ ni àwọn gbúdọ̀ ṣe irú wọn náà máa ń bá náà ah <laughs> kò mọ̀ dá kéèyàn yọ̀lẹ̀ láyé o kò mọ̀ dá kéèyàn yọ̀lẹ̀ láyé o irú wọn lẹ́rìí tán mọ̀ ran tán mọ̀ ran san tán mọ̀ ran tán fẹ̀ fún kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ nípàdé mọ̀lẹ́bí ẹ̀ẹ́n abúlé gbógi dáadáa ni ẹ̀ẹ́n mọ́gàjì mọ́gàjì àbá mọ́gàjì èmi ò mọ ẹ̀yìn rí síbi ẹsẹ̀ kínní yìí o kí lẹ́tà yẹn fọ̀rọ̀ kínní ìfalẹ̀ náà ẹ jẹ́ àpín tá àpín ọ̀kànjúà olè bí ẹni pé òun ló bẹ òun ti bí ṣiṣẹ́ rẹ̀ kẹ́sì máa wò ó àní ẹ̀ ń bá ti yọ̀ lẹ́sẹ̀ ẹ̀ ń bá ti yọ̀ lẹ́ ẹ̀ ń bá ti ríra rẹ̀ bí nírìí pé kò lè dáa fún un yàtọ̀ sí yọ̀ lẹ́ gan ǹjẹ́ mọ̀ kan wà wọ́n sì ń ṣiṣẹ́ o wọ́n sì gbìyànjú díẹ̀díẹ̀ o àmọ́ wọn ríra wọn bí ẹni pé ó lè dáa fáwọn kò sì lè dáa fún ọ bọ̀dá délé ń ṣe pé ń ṣe pé ẹ bá ti ríra rẹ̀ bí ẹni tí ò lè dáa fún kò lè dáa fún o kò lè dáa fún wọn wá rè o ǹjẹ́ ẹ mọ̀ pé irú wọn tó bá dàgbà náà mọ̀ sọ pé ìdáyà hmm, tó bá tọ́jú mi ó rí ń gbé ọṣẹ́ pé ń fi ọ́ gégùn ni rebe rebe só ń gbọ́ mi ìsìn ló mọ sọ pé o gbọ́ nǹkan tí mò ń sọ o rebe só sì dáa ẹ́ tó dáa mo jìyà mo ta gbogbo nǹkan tí nǹkan ní mi kó o lè bá a lọ léèwé kó o lè kàwé kó o lè dáa fún ọ ó dáa fún ọ ò fẹ́ tọ́jú mi àbí ṣó ọsọ mo sì tọ́jú ìwọ náà báyìí hmm, irọ́ irọ́ irọ́ èèyàn burúkú nù èèyàn burúkú nù bẹ́ẹ̀ ni bọ̀dà lẹ́lẹ́kílẹ́ tẹ̀kùn yẹn léèyàn burúkú àléèyàn burúkú yẹn èèyàn gidi kan kò lè máa gbé ọmọ rẹ̀ ṣépè nítorí owó irọ́ ni ǹjẹ́ mọ̀ pé àwọn kan àwọn àwọn àwọn òbí kan mọ̀ wá àwọn òbí jákujàku ayin àwọn òbí jákujàku ní ẹ̀ tó máa ní ẹ̀ ní kíni kọ́mọ tó jogún èmi gan ti jọgbọ̀n ǹjẹ́ ẹ mọ̀ pé èèyàn burúkú ni mọ̀ ṣe báwọn ìrònú èèyàn burúkú ni kò tà sẹ́ ìrònú àwọn tó ti ń jó tó tó ti dán ríra wọn ní ìrí pé kò lè dáa fún ọmọ bẹ́ẹ̀ ni bùdá délé ẹ léèyàn burúkú ni ayin èèyàn burúkú ni ó dáa o kí lẹ́sìn pé léèyàn burúkú ó yẹ tí ń jájọ sí bíbélì sínú ìwé ìwé òwe ẹ̀já wo tí bíbélì sọ nínú ìwé òwe orí kẹtàlá ẹsẹ̀ kejìlélọ́gbọ̀n ó ní ènìyàn rere fi ogún sílẹ̀ fún àwọn ọmọ ọmọ rẹ̀ ṣùgbọ́n ọrọ̀ ẹlẹ́ṣẹ̀ ni a ó tọ́jú fún olódodo ṣe rí báwọn ẹ wo bíbélì bó ṣe ṣàpẹẹrẹ èèyàn rere ó ní ènìyàn rere ní fi ogún sílẹ̀ fún àwọn ọmọ ọmọ rẹ̀ èyí ni pé èèyàn rere yóò ti ṣèpèsè ní tí yóò jẹ́ ogún tó yẹ pé yóò tó àwọn ọmọ rẹ̀ á tún tó àwọn ọmọ ọmọ ẹ o èèyàn rere nu èèyàn gidi nu èyí ni pé gbogbo àwọn tẹ bá ti rí tí bá ti ń jà sógun ẹyin kíni kan kíni kan wọ́n sì para wọn ju tá ń dálẹ̀ lọ wọ́n mọ wọ́n mọ pààyàn ni àwọn àgbàsígbọ̀ wọ́n ní àìrà kò ogún pín ntòkù bá filẹ̀ náà láàpín èyí ni pé sáré oko báyìí ni wọ́n filẹ̀ éèkà mẹ́fà ni irọ́ ẹ lè rí èèyàn gidi kan tí orí rẹ̀ ń ṣiṣẹ́ tó jẹ́ ẹni tó ní làákàyè tọpọlọ rẹ̀ ń ṣiṣẹ́ dáadáa tó tó tó tó tó ní àfojúsùn ọjọ́ iwájú tó dáa kó mọ̀ ọjà ń bi ogún bí náà ti ń pín ogún kó mọ̀ fẹ́ fún tòun bẹ́ẹ̀ irọ́ àwọn èèyàn burúkú lẹ́ẹ̀rì ń bẹ́ẹ̀ àwọn ọ̀lẹ náà lẹ́ẹ̀rì ń bẹ́ẹ̀ àwọn tó ti rolé ayé ara wọn pé kò lè dáa fáwọn mọ́ àwọn tó pé ìròrí olòṣì náà ní ìròrí òtòṣì tó pé wọ́n tòṣì ní wọ́n tòṣì nínú ọkàn wọn wọ́n tòṣì nínú orí wọn níbi agbárí wọn ibi èrò wọn wọ́n tòṣì ń bẹ̀ ẹ̀yìn àwọn tí ò láfojúsùn ọjọ́ iwájú tó dáa àwọn lẹ́ẹ̀rí tán mọ̀ jàsógún àwọn náà fẹ́ kú orí nǹkan oní nǹkan àwọn náà ni àwọn ni àwọn ni bẹ́ẹ̀ ẹni kú yìí báyìí nìsín báwọn ó lè jáwọn náà náà pa báwọn bó jáwọn bí ò jáwọn ẹni kú alẹ́ ní kú ìṣe kí lẹ bá ṣe nù ṣe owó rẹ̀ ṣe wàá dájú báyìí nìsín ọkọ sí irú àgbẹ̀dẹ àpọ̀kọ́tà hmm? ọkọ sí irú àgbẹ̀dẹ àpọ̀kọ́tà ó rọrùn báwọn náà lẹ́yìn náà ti dolówó òun rè báyìí nìsín ẹbí ńgbà bàbá yín kú ńgbà ìyá yín kú ìgbìyànjú tó ṣe é lẹ̀ téèyàn kó ìwọ̀nba nǹkan tó kó jọ kú tó di pé ó kú ẹ wá fẹ́ kú lé lórí ẹ wá ń fẹ́ fún ẹ wá ń ranjú ẹ ń para yín ẹ ń bára yín jà ẹ ń nara yín ní nǹkan lórí ilẹ̀ lórí ilé ẹ ẹ ráyé báyìí nìsín tí bàbá yín àbí ìyá yín tó kú tí ò bá ṣiṣẹ́ àní tí òun ò bá ṣègbìyànjú láti ní àwọn nǹkan kí lẹ́yìn fẹ́ mọ́ jalè lórí ẹ rí pé ẹ rí ẹ̀rí pé tó máa ń dákun àwọn olóṣì ẹ̀rí pé ẹ̀yin gan ló ẹ̀yin gan náà ń bá wí olóṣì èèyàn ní mọ̀ ń jà sógun ológun olóṣì èèyàn ní mọ̀ ń jà sí kògùn ológun olóṣì èèyàn ní mọ̀ ń jà ń bẹ̀ náà mọ̀ fẹ́ fún tòò àǹtí mi ẹ má jẹ́ ń wojú yín o bọ̀dá mi ẹ má jẹ́ láìfi yín o gbẹgbẹgbẹgbẹgbẹ ọlẹ òsì olòsì olòsì olòsì ni mọ ronú báwọn olòsì èèyàn ni mọ gbèrú ìgbésẹ̀ jàtìjàtì báwọn àní ẹ mọ ẹ àà ó ń rìn báyìí nìsín ẹni òkú tó kú kátẹ̀ yọwọ́ pé bóyá pé òbí ni bọ̀dá ẹyin tó kú bọ̀dá ẹyin tó kú àbáǹtí ẹyin tó kú tẹ́ẹ̀fẹ́ tẹ́ẹ̀ wà rànjú mọ́ ibi eléyìí tó tẹ̀ wá burú jù láyé èyí tó burú jù ọlọ́mọ mọ̀jà tó sí o ò sì mu ẹlòmíì ó mu àwọn míì ó mu omi orí wọn báyìí níbi ẹlòmíì tó sì dé a ní níjọ́ kan ọ̀rẹ́ mi kan wà Ìlọrin Ìlọrin ni ni wọ́n fi ṣe ibùgbé ẹ n ní dákọ ìlú wọn kó má dàbí ẹni pé bí àwọn aráàlú kan là ń bá wí. nígbà tí ó sọ fún mi níjọ́ kan ó nígbà bàbá àwọn kú ó ní kí bàbá àwọn tó kú ó ní kò sí ẹbí kankan tó wà wá o ó ní wọn rí ẹ ńgbà tí wọ́n ń jìyà o hm? bàbá wọn ilé àjọ àwọn mọ̀nàmọ́ná nẹ́pà nẹ́pà bàbá wọn ń ṣe tẹ́lẹ̀ o kó tó di pé ọlọ́run ti bẹ̀ sàánú rẹ̀ ó bẹ̀rẹ̀ òkòwò díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ó lalé mọ́lẹ̀ ó sì ńgbà bàbá òun wá padà kú ǹjẹ́ jẹ́ mọ̀ pé wọ́n ṣe pè wọ́n lé nílùú wọn pé bàbá àwọn kú òkìní kan tán yẹn dé báyìí ǹjẹ́ mọ tán ṣe àwọn ẹbí ni o àwọn ẹbí ni o ah, kódà ọlé ò ráyé wá àlọ́ náà mọ̀ sí alólòsì bọ́n ṣe dé báyìí wọ́n sì ń wo wọ́n sì ń wo káàkiri wọ́n ń wo ilé náà ń ṣe rí náà ń wò káàkiri náà ń rìn káàkiri ilé nǹkan kan béèrè ni pé ibo ni ìwé ilé ìwà ńgbà nìkan náà ò tún dáhùn wọn atm bàbá yín dà ìyún ike tán fi gbowó lẹ́nu ẹ̀rọ ìwé ilé ìdáná ibo nílẹ̀ yín ibo nílẹ̀ ilé ìdènà so so pítọ́sì ni bàbá náà kò tó kú wọ́n ní ah ṣé òun náà ni ibo nílẹ̀ ilé gangan dé ibo ní ti ṣọ́ọ̀ṣì ti bẹ̀rẹ̀ ní àárọ̀ ọjọ́ tán dé ni o àárọ̀ ọjọ́ tán dé ibi àwọn olùsí èèyàn nu àwọn olùsí èèyàn nu ogun náà ń jà sí sí lọ́rẹ́ mi o obìnrin sì ni ló bá yarí ó lóun ló ń gbaná ojú wọn mọ́mí òun ò lè sọ̀rọ̀ ṣé ìyá tí ń bẹ nú ọ̀fọ̀ àtàwọn ẹ̀gbọ́n òun àtàwọn àbúrò òun tó kù kò sẹ́ni tó lẹ́ ó lóun lòun ló ní kí ló ṣe yín kí ni gbígbà tó ṣe ìráyé báyìí nìsín aláwọn ọ̀lẹ èèyàn ẹ̀ ń bá ti yọ̀lẹ́ ẹ má ti yọ̀lẹ yóò jalè ẹ má ti jalè yóò pààyàn bẹ́ẹ̀ ni bí ò tí ì pààyàn yóò padà pààyàn ni ìdí ni pé èròǹgbà bóńtì ó ṣe kú bí nǹkan bí nǹkan ẹni ó ṣe di tiẹ̀ bí gbogbo èròǹgbà bí nǹkan oní nǹkan ó ṣe di tiẹ̀ ó ń lọ lé èèyàn mọ́ sàn ó ní ọ̀nà mọ́ wá èròǹgbà ni mọ́ wà lórí ẹ̀mí wọn gbogbo gbà ẹ̀ bá ti yọ olóṣì olóṣì ni bẹ́ẹ̀ ni ẹ̀ bá ti àní bá ti tòṣì níbi ìròrí rẹ̀ ẹni tí ò bá ti rí nínú nínú níbi níbi agbárí rẹ̀ níbi èrò rẹ̀ lọ́hùn nínú ọkàn rẹ̀ tí ò bá ti rí rẹ̀ bí ẹni pé yóò dáa fóun jọ kàn ẹni tí ò bá ti lè gbégbé ayé ẹ̀bẹ̀ ni pé ah èèyàn máa ń ṣiṣẹ́ kéèyàn tó rówó ni irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ ọ̀lẹ ni wọ́n padà yọ ọ̀lẹ ni torí pé kíni ó lò sí ní àwọn èèyàn gángan ló lò sí ẹ má gbàgbé tí mo sọ lẹ́ẹ̀kan o àní kèé ṣe ẹni tí ò rówó lọ́wọ́ kèé ṣe ẹni tí ò rí ọwọ́ mú lo ẹnu kì í ṣe ẹni tí ò ráṣọ wọ̀ kì í ṣe ẹni tí ò rí lẹ́gbẹ́ tí ń sun abẹ́ gádà tí ń sun abẹ́ bíríìjì kì í ṣàwọn ọyún gangan ló lò ṣiṣẹ́ alẹ́ ní tó bá ti rí nínú èrò rẹ̀ lọ́hùn tí ò ríra rẹ̀ bí ẹni tí ó dáa fún àní gbogbo ẹni tó bá ti ń dúró pé kóun mọ̀ gbà ní gbogbo ògbà ni tó pé ilẹ̀kùn wọn báyìí múwa múwa múwa múwa múwa múwa ni bí apá ẹyẹ létí ń fò tílẹ̀kùn tí wọn ò mọ ọrọ́ gbà gbà ilẹ̀kùn wọn ò fìgbà gbogbo kò fìgbà kankan ọrọ́ gbà rí àfi múwá múwá múwá múwá àwọn olòṣì èèyàn nu àwọn gangan lolòṣì àwọn olòṣì èèyàn nu ẹ̀yin ọmọ ọlọ́run àní ẹ mọ̀jẹ̀ tọ́mọ́nìkan lọ́ọ̀ mọ́ sí yẹn lólòṣì ǹjẹ́ mọ̀ pé ọ̀pọ̀ ọgbà kì í ṣe pé kéèyàn sàmì ni kéèyàn tún ṣe làákàyè ni pé sẹ́mi gan sẹ́yìn èso lòṣì báyìí ṣé ìmọ̀ gbégbé ayé mi bí ìgbé ayé olòṣì báyìí àní bàbá mi ní wọ́n nígbà táwọn wà ń kéke pàìtọ̀ wa wọ́n sọ fún mi níjọ́ kan bàbá mi ni wọ́n ní ní ṣọ́ọ̀ṣì tí àwọn lọ ń gbà táwọn wà kéke wọ́n ní ṣọ́ọ̀ṣì jẹranjẹran báyìí ni wọ́n ní jẹjẹ mọ̀ pé nígbà tí wọ́n kọ́ ṣọ́ọ̀ṣì tán wọ́n sì yọ ibi tí wọ́n mọ páàkì ọkọ̀ sí kò wọ́n tiẹ̀ sáyé rẹ̀ èyí ni pé kò tiẹ̀ sí nínú ìròrí wọn nígbà tí wọ́n ń kọ́ ṣọ́ọ̀ṣì ń gbà náà páìtọ̀ ṣọ́ọ̀ṣì wọn ń gbà náà àti àwọn alàgbàjọ kò sínú èrò wọn pé èèyàn kan tiẹ̀ lé lọ́kọ̀ èèyàn kan lè ní mọ́tò kan mọ́ páàkì mọ́tò bí ṣẹ́ẹ̀rí inú èrò nù ẹ o àtúmọ̀ níjọ́ mẹ́jọ níjọ́ mẹ́jọ inú ìdánilẹ́kọ̀ọ́ tá a tún padà ṣe ní táàmọ̀ yànnàná nù pé bó gan lèèyàn ṣe é ronú ṣe é ronú gbogbo ẹ̀yin tó gbẹgbẹ bí tẹnìkan ti bàjẹ́ kí tiyín lè bá dalẹ̀ ń wá kí o lò sí níyìn o ẹ ronú bí ẹ ronú bí ẹni tí yóò dáa fún ẹni tí yóò bá sì ti ronú bí ẹni tí yóò dáa fún kò lè dáa fún èpè kọ́ èpè kọ́ bọ́lá ṣe ṣètò rẹ̀ nu ẹni tí yóò bá ti ríra rẹ̀ bí ẹni tí yóò dáa fún jọ kan ẹni tí yóò bá ti mọ gbégbé ayé rẹ̀ bí ẹni pé lọ́jọ́ kan báyìí ìgbìyànjú tóun ṣe yìí yóò padà dáa yóò di ní ńlá ẹni tí yóò bá ti jẹ́ pé nínú ìròrí rẹ̀ nínú èrò títí ẹ̀ kò eh, èsùn térétéré ní ìdìbò òsì ńbẹ òun tì yóò padà tòsí náà ni bẹ́ẹ̀ nítorí olùsèyàn ní ronú báwọn ẹni tó bá ti jẹ́ pé nínú eh, eh, nínú ìròrí tiẹ̀ o kó o máa fìgbà gbogbo gbà kó o máa tọrọ kán máa fún ọ ìdúróǹdó kan kan fún yàn rí kó o kó o fún yàn rí àfi kán máa fún ọ kán máa fún ọ kán máa fún ọ ni olùsìn ni o bẹ́ẹ̀ ni bí olòṣì ló ṣe ń ronú bí olòṣì ló ṣe ń ronú èyí ni pé o ti rí ra rẹ nínú ẹ nínú ẹ̀mí rẹ lọ nínú ọkàn rẹ lọ́hùn o ti rí bí ẹni pé kò lè dáa fún ọmọ. táyà bá gbàgbé ẹ̀rí pé mo ṣe àkàwé kan lẹ́ẹ̀kan pé ẹni tí bá fẹ́ ẹni tí bá ń fún yàn ní nǹkan ọwọ́ wọn wọn wà lókè ni ẹni tí ó bá gba ọwọ́ rẹ̀ ó wà sálẹ̀ ni òkè òkè báyìí lọ́wọ́ afúnni gbé bẹ́ẹ̀ ni òkè lọ́wọ́ afúnni gbé èyí ni pé ẹ jọ mọ̀ mọ̀ ronú bá àwọn ọmọ ẹ mọ̀ ronú bí ẹni pé àníjọ́ kan yóò dà fún mi <clears throat> ìgbìyànjú tẹ̀yìn náà ń ṣe ìwọ̀n ẹrí ẹ mọ̀ là kọjá àní ẹ ní lọ́kàn yín pé níjọ́ kan sẹ́ẹ̀ yóò dà fún mi náà nídìí tí mò ń ṣe èmi náà ò ṣe dáadáa ń bẹ ẹ̀yin ọmọ ọlọ́run á tún mọ̀ padà pàdé orúkọ mi ò tí ì yí padà o èmi náà ń bọ̀ dádé lẹ́yìn láti lè ṣe Christ Disciples Ministries International ẹ̀yin ọmọ ọlọ́run ó tún dìgbà kan ná ẹ ṣeun.